ọgbọ́rọ̀ yìí ni wọ́n ní babaláwo yahoo. yahoo babaláwo ni mo ń sọ̀rọ̀ yahoo babaláwo. àwọn ọ̀làwọ̀ nù. ìjòyè ká. èmi sọ̀rọ̀ lọ́dọ̀ ẹgbà kẹjẹ. èmi ni gíblá yahoo. àgbà yahoo. àgbà yahoo. àgbà yahoo ni mi. ṣùgbọ́n bí àwọn akọ pé babaláwo yahoo ń bẹ́ ń bì kan máa ń dé nǹkan lọ. báàmì iṣẹ́ tí mo ṣe mo fẹ́ gbárùkù sí i. ọ̀fẹ́ máa ta àwẹ̀rẹ̀wẹ̀rẹ̀. ọ̀fẹ́ máa ta kí gbogbo kọ́sítọ́mà kan wá máa bá a ara rẹ fi gbogbo ara ṣayé tó bá jẹ kó má pọ̀ tó bá gbé mi kó má ha ọlọ́pàá. ẹja yóò mọ̀ mí bí mo jẹ máa lọ. ọ̀dà náà ní gbogbo sẹ́tọ̀ ṣe wọ́n lọ́ọ́ ṣe ibù. ìgbà sẹ́tọ̀ fún ọ ọ padà wá ní ìlú ọwọ́ ọmọ àlè lé báyìí. abẹ́ yahoo. ẹ ní pé èdè babaláwo yahoo. wọ́n ni yóò ṣiṣẹ́ bá gbà yahoo. ojú òní tí ọ ọmọ màá ṣe ni o.